bí ìgbà tí yẹn bá ń lọ sí ìgbà tí yẹn bá ń lọ sí ti ń lọ sí wò ok sàǹpé yóò kan lálùkàn ìyànà fà báyìí ná ṣùbí kúbá nígbà táwọn èèyàn wà ní kúbá fi sọ láti ṣubú lórí ìrun ṣubú já ahùn áàtìn nígbà náà ni ẹnìkan dé o ni ẹnìkan bá wá bá wọn fakọọlá ó sì sọ pé inna rasulallahi sallallahu alayhi wa sallam dájúdájú òjíṣẹ́ Allah kọ̀dí unzila alayhi alayla qur'an wọ́n ti sọ kùránì kan kalẹ̀ fún ní alẹ́ o wọ́n ti sọ kùránì kan kalẹ̀ fún ní alẹ́ òní ẹnìyẹn jí wá ó jí kú òní ó jí kú òní Màdínà ó jí kú òní Màdínà ó wá sọ fún àwọn ará Kùbá kùránùn wọ́n ti sọ nǹkan kíké kan kalẹ̀ fún lónìí o wákọ̀ọ́dé wúmira dájúdájú wọ́n sì ti pa á láṣẹ pé àyẹ̀sẹ̀kìdìlà àlìkàbà pé kó dojú kọ kàbà lórí ìrun rẹ̀ o. fàṣẹkìdìlúhà ẹ dojú kọ o ẹ dojú kọ kàbà wàkàna ti ojú uhum ìlàṣàm. ṣáàmù ni wọ́n dojú tẹ́lẹ̀tẹ́lẹ̀ fàṣàdárú ìlàlìkàbà wọ́n sì yípo sí kàábà ohun tó ṣẹlẹ̀ ni pé nígbà tí àyà ẹ̀ dojúkọ kàábà sọ̀kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn sham ni wọ́n ń dojúkọ àyà wa sọ̀kalẹ̀ òjíṣẹ́ Allah wa gbé ẹnìkan dìde ó yá tètè wá lọ sí kù bàbá yìí torí pé kùbá yẹn ànábì fẹ́ràn kùbá òun náà máa ń lọ ọbẹ̀ ó ń lọ ọbẹ̀ lóòrèkóòrè ló ń lọ fún wọn aya sọ̀kalẹ̀ ní alẹ́ ẹni yẹn gbéra nígbà tí ó fi dé kùbá ọba wọn lórí irun ṣubú yìí wọ́n dojúkọ sáàm lórí irun wọn kò sọ pé màá jẹ́ kí wọ́n kírun eléyìí tán ó kọmúnikéètì wọn lórí ìhun náà ni wípé ẹ̀yin ènìyàn àyà kan ti sọ̀kalẹ̀ o tó ní ká má dojúkọ ṣáàmù mọ́ kàábà láàmú dojúkọ ọ̀nà ibi tí kàábà sì wà rèé ibi tí kàábà ọ̀nà ibi tí kàábà wà làwọn kọ̀yìn sí lórí ìrun torí pé opposite ara wọn báyìí ni kàábà àti ṣáàmù wà síra wọn tó bá sí ṣáàmù ó kẹ̀yìn sí kaaba tó bá kọjú sí kaaba ó kẹ̀yìn sí sham ìyẹn fún àwọn ará kùbá lórí ìrun náà ni wọ́n ti wá yí wọ́n tọ́ọ̀nù lórí ìrun ni wọ́n ti yí wọ́n tọ́ọ̀nù síbẹ̀ ẹ̀kọ́ wo la fẹ́ rí kọ́ńbé ẹ̀kọ́ tá fẹ́ rí kọ́ńbé náà ni wípé yàtọ̀ sí pé ó jẹ́ ká mọ̀ wípé wọ́n ti kí àwọn ìrun kan síwájú ìsọ̀kalẹ̀ aáyà tó ń pa wá láṣẹ ìkọ́gú sí kàábà wọ́n ti kí àwọn ìrun kan síwájú tí wọ́n ń dojú kọ sham àwọn ìrun yẹn wọn ò sọnù o torí pé gbà tí wọ́n ń dojú kọ ànábì ló sọ fún wọn pé ibi tẹ́ mọ̀ dojú rèé òun ló sọ fún wọn pé ibi tẹ́ ẹ máa dojú kọ nìyí nígbà tí àyà wà sọ̀kalẹ̀ tí ó jẹ́ àyà ẹ jẹ́ n tún sọ báyìí nígbà tí wọ́n ń dojú kọ sham tẹ́lẹ̀tẹ́lẹ̀ wáhàyí hadísì wáhàyú hadísì òun ni wọ́n tẹ̀lé tẹ́ fi ń dojú kọ sham àbọ̀ sọ pé ànẹ́bì kan wò sùsùn lọ́kàn ní ibi tó wù mí rè ni láti ìkara ara rẹ̀ pẹ̀lú ìfẹ́ inú rẹ̀ rárá o rárá ìdí nìyẹn tá a máa fi pe àdìsí ní wàhálónù pé wáàyí ni nígbà tí wáàyí mi ó wá sọ̀kalẹ̀ kò wá wá níwà àdìsí ó wá wá níwà kùrọ̀án ok ó wá níwà kíni o níwà kùrọ̀án ibẹ̀ wá ní Allah ti wá pa wọ́n láṣẹ pé ẹ dojúkọ kàába torí pé from fatia from suratu le fatia dórí suratu nas ò lè rí àyà kan mú wá tí ó ga sí pé ó ti pa wọ́n láṣẹ tẹ́lẹ̀ pé ẹ máa dojúkọ sam ò lè rí wọ́n sì ti ń kírun so àṣẹ ẹ máa dojúkọ Ṣáàmù. wáàyù hadisi ni àṣẹ ẹ dojukọ dojúkọ kàábà wáàyì kùránì ni fún ìwọ tó o bá sọ pé hadizi òtọ̀dọ̀ ọlọ́run wá yẹn tó fi yín pè ọ́ sákìyèsí ìwọ tó o sọ pé hadizi òṣè ni o kò tọ̀dọ̀ ọlọ́run wá pé kùránì kan ló tọ̀dọ̀ ọlọ́run wá ìwọ náà mọ̀ pé àwọn mùsùlùmí fún bíi tó tó bíi oṣù mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n Madina more than a year wọ́n ń kírun ibo ni wọ́n ń dojú kọ wọ́n ń dojú Sham àyà wo ló sọ pe ki wọ́n dojú kọ Sham kò sí kò sí báwo wọ́n ṣe á mọ̀ pé Sham làwọn ò dojú kọ ànábì ló sọ fún wa ohun tí ànábì wá sọ yẹn à ń pè ní hadith. àdíìsì yẹn ìfẹ́ ẹnu ni àbí ìmísí látọ̀dọ̀ ọlọ́run ìmísí látọ̀dọ̀ ọlọ́run ni therefore àdíìsì ńgbà náà yóò máa jẹ́ ìmísí látọ̀dọ̀ ọlọ́run. nígbà tí wọn tún ní dojúkọ sáàmù mọ́ tí wọ́n máa dojúkọ kàábà kí ló tún sọ̀kalẹ̀ ìmísí ìmísí yẹn àwárí yẹn kà nínú Quran a jẹ́ pé ìmísí Quran nù therefore ìmísí ó pín sí méjì. fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ìmísí Quran àti ìmísí kíni o hadith ah ó lè wá sọ pé ẹ but àwọn hadith kan bẹ́ẹ̀ tó tó ga sí pé àwọn kan ni wọ́n rọ̀ ìwọ ti sọ pé àwọn kan ló rọ̀ ìyẹn ẹsẹ̀ O <laughs> ti sọ pé àwọn kan ló rọ̀ náà <laughs> ni o ti láwọn kan ló rọ̀ ìyẹn kì í sáwọn èèyàn ọ̀rọ̀ kùránì ni sáwọn èèyàn ọ̀rọ̀ kùránì ṣé wọn ọ̀rọ̀ ni àwọn èèyàn ọ̀rọ̀ kùránì náà lójú ẹsẹ̀ lámọ̀ pé eléyìí èsè kùránì mi kése wáàyí kùránì nǹkan ẹ̀rọ lọ́dọ̀ ara yín ni bíi ìsìjọ amadíyà jẹ́ kí làákàyè rẹ ó sí nà ó ọ àmọ́ níwọ̀ o nìkan ni wọ́n ń tẹ̀lé o ìwé tẹ̀ o tá à ń sọ fún ọ pé ọmọ wáàyí ni àdìísì wáàyí ni koran ṣùgbọ́n o tán bá ní nínú méjèèjì èwo làgbà èwo lọ̀gá ni ọ̀gá fún wáàyí kíni o wáàyí àdìsì bákan náà nínú ẹ̀kọ́ ta tó fẹ́ rí kọ́ ń bíbá yìí ni pé ìwọ náà lè di ará àkùbá ọ̀sán gan tó o sì ní mọ̀ pé o ti di ará àkùbá pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sára àkùbá yìí yóò ṣẹlẹ̀ sí ìwọ náà nígbà tó o bá dé àyè kan tó o mọ ibi tí kàábà wà tó o wá lérò pé ibi tí kàábà wà ní ibi tó o lérò pé ibi tí kàábà wà ní o sì dojú kọ bẹ́ẹ̀ o ti kí rákà lákọ̀ọ́kọ́ o ti kí rákà ẹlẹ́ẹ̀kejì o ti sálámà ẹnìkan wá wọnú mọ́ṣáláṣí lọ́wọ́ ní àfà ibẹ̀ dojú kọ́kọ́ ní kíbúlà ó sì ra ní kó yí bákan pé kó yí báyìí àbí kó yí báyìí kódà kó dá sí pé kó yí ìyí ninety degree ó ní sọ pé èmi ò kí eléyìí tán o eléyìí tí mò ń kí lọ́wọ́ yìí èmi ò kọ́kọ́ kí ìwòtán náà o òmíì ti ń bà kí ń wà dojúkọ ibi tó wí òun ọ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àwọn kan ni wọ́n ń kí súbì lọ́wọ́ yìí wọ́n ti kí rákà alákọ̀ọ́kọ́ tán wọn ò sì kí rákà ẹlẹ́ẹ̀kejì tí ìró ìmọ̀ fi dọ́dọ̀ wọn lójú ẹsẹ̀ wọ́n tẹ̀lé bóun tiẹ̀ ti fẹ́ gẹ́ tó ní tẹ̀lé tó sí tó sí lábẹ́ rẹ̀ ẹgẹ́ tó pè ń kí ẹni tó nímọ̀ nípa kíbúlà kó bá wa sọ̀rọ̀ kíjàmọ́ wa sọ wípé eh, nígbà tí ìmọ̀mù wa bá dé ìmọ̀mù wò sí nílé nígbà tí ìmọ̀mù wa bá dé ó alẹ́ wọ́n bá yín sọ̀rọ̀ ní lúrì so ẹ kì lúrì ìdànù ẹ kì í ásù ìdànù ìtumọ̀ o ìtumọ̀ tọ́ba ti já sí pé nípa kíbúlà ẹni tó lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ni àyè dájọ́ sí o sọ ti gbọ́ kó o jọ àwọn ará Kùbá. adi seventy seven adi seventy seven ani Anas ibnu Sirin kọ́l istakbalina Anasa ibna Malikin radiyallahu anhu. حين قدم من الشام فلقيناه بعين تمر فرأيته يصلي على حمار ووجهه من ذا من ذا الجانب يعني عن يسار القبلة فقلت رأيتك تصلي لغير القبلة فقال لولا أني رأيت رسول الله صلى الله عليه وسلم فعله لم أفعله adi seventy seven ani anas látọ̀dọ̀ anas ọmọ sirin ó sọ pé istakbalina anas ibùnú malik tábì yìí ni anas ọmọ sirin sọ̀hábà ni anas. anas bunu sirin tàbíìn anas bunu malik sọ̀hábì látọ̀dọ̀ anas ọmọ sirin ó sọ pé a lọ pàdé anas ọmọ malik hìnà kọ́dí mamina sham nígbà tó dé láti sham falaki náà hu bi ayin tamuru a pàdé rẹ̀ ní àyè kan tí ń pè ní ayinu tamuru àìnù tamur fàrọ̀hà ìtùhú mo wá rí anasọmọ mọ́líkì yùsọ́lì aláhìmẹ́rin ó wà lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ó sì ń kírun lórí ẹ̀ ó ń kírun lórí kẹ́tẹ́kẹ́tẹ́ tó gùn wá wàwájú ùhú fèsì ẹ̀ ojú ẹ̀ min zalijanibi ó wà ní ibi tá zalijani orúkọ agbègbè kan lòun náà yàní anyasari likibula ohun tí mò ń sọ ni pé ó ń kírun ó sì gbé kaaba sí left ó gbé kaaba sí left ẹ pé nísìn sáà pé kàábà eh, kíbùlà tiwa ibi tó fèsì rèé kẹ́nìkan máa kírun kọ́kọ́ gún bíbáyìí. àbí no kàbá ní ẹ̀kọ́ wá kọjú báyìí ó ti gbé kàbá sí left side nìyẹn fakulitu mo wá sọ pé rọ̀ọ́ ìtúka tún sọ líle gbẹ́rẹ́lẹ́ kìbìlà mo rí ọ tó ń kírun láì kọjú sí kìbìlà fakọ́l Anas ọmọ wá sọ pé láwùlà àní rọ̀ọ́ ìtú. Rasulullah sallallahu alayhi wa sallam fa'ala bí kò bá jẹ́ pé dájúdájú èmi rí òjíṣẹ́ aláwọ̀ tí ó ṣe bẹ́ẹ̀ ni lámà fa'alù èmi kò bá ti ṣe bẹ́ẹ̀ èmi kò ní ṣe bẹ́ẹ̀ mo rànà bíi tóun náà ń kírun lórí nǹkan ọ̀gùn rẹ̀ tó sì jẹ́ pé ibi tó dojúkọ kì ṣe kíbla irun orí nǹkan ìgùn kò pọn dandan kó ṣe kí ni kọkọ gúsí kíbla. ìwọ̀nba àdìsí tí àfáà wa mú wá nìyẹn lórí ọ̀rọ̀ kíbúlà ṣe wá rí ìwọ̀nba àdìsí ó lè kà á kó o dá kíbúlà yín mọ̀ o tó o ti gbọ́ ó lè ka ìwọ̀nba àdìsí yìí o kó o dá kíbúlà yín mọ̀ tó fi kún ó lè ka gbogbo àdìsí ayé tó wá lórí kíbúlà kó o dá kíbúlà ìlú tiẹ̀ mọ̀ torí pànẹ́bí ò dé nàìjíríà ti kú àwọn sọ̀hábà náà sì dé nàìjíríà tí wọ́n fi kú bẹ́ẹ̀ sì ni nàìjíríà ní kíbúlà tiẹ̀ nàìjíríà ó ní kíbúlà tiẹ̀ èyí tó pọ̀ jù nínú orílẹ̀-èdè ànẹ́bí ò dé bẹ́ẹ̀ rí tó fi kú àwọn sọ̀hábà náà dé bẹ́ẹ̀ rí tí wọ́n fi kú sọ̀tọ̀ bá ó tún lè rìn wájú kó tún kàdísì kankan sọ pé ẹ̀ẹ́dmá náà lè mọ́gírídì alimọ́síríkì kíbúlà ó tún lè kàyún náà pé n ti ń bẹ láàrin ìlà oòrùn àti ìwọ̀ oòrùn kíbúlà ni ìyẹn náà kò tí ì yanjú kíbúlà wa ọmọ tó jó rí bẹ́ẹ̀ mọ́síríkì wa ni ibi tó òrùn wa ti ń yọ ni ṣáìdì báyìí mọ́gíríbì wa ni ibi tó ti ń yọ ni so sọmọ kó o lè dúró ńgbà náà kó o kẹ̀yìn síbí kọ̀ọ̀kọ̀ gúsí báyìí wọ́n ní kílẹ̀ rí ẹ̀kọ́ ní máa báyìí náà lè má ṣúríkì wà lè má gíríbì kébùlà pé <laughs> ìtọ́ba ti ń bẹ láàrin ìlà oòrùn àti ìwọ̀ oòrùn ó sì wò pé ìlà oòrùn rèé ìwọ̀ oòrùn rèé ṣé wọ́n mọ̀ wípé sáìdì méjì ló kù ńlẹ̀ ni tí sáìdì méjèèjì yẹn sì jẹ́ ojú àti òdì síra wọn kò sí lẹ́gbẹ̀ẹ́ ara wọn. ìlà oòrùn rè ìwọ̀ oòrùn rè ohun tí ń bẹ láàrin rẹ̀ òní kíbúlà fóun ló ṣe wá dúró tọba ló dúó tó ọkọjú báyìí ọkọ yìí sí bíbáyìí nù tọba o dúó tó yìí sí lu àdìsí yẹn àjọ fẹ́ tó sáfù bóun wa tá a bá fẹ́ kan dìde. nfẹ́ kẹ́ demonstrate yẹ ọyẹ ètò sáfù ẹni tó fẹ́ lò mọ́ báyìí lèmọ́ ṣíríkì wà lèmọ́ gíríbì kíbúlà bí ó ṣètò sáfù rẹ̀ lẹ́rìí yìí o. now ìwọ kọgbú sẹ́yìn ìwọ kọgbú sẹ́yìn ìwọ kọgbú sẹ́yìn. ẹ jẹ́ ká fi hàn àwọn èèyàn náà kí wọ́n rí i kọ́ ọ lè mọ̀ pé <laughs> ọ̀rọ̀ ìmọ̀ yín ṣe wà sáá tọkàn jẹ búrẹ́dì tó ń jẹ́ wà káàkiri àdúgbò. tábà fẹ́ lo àdísì máa báyìí náà lè mọ̀ ṣùrìkì wà lè mọ̀ gíríp kíbla ṣẹ́dá àwọn tí wọ́n dúró yìí wọ́n ṣe wẹ́kú máa báyìí náà lè mọ̀ ṣùrìkì wà lè mọ̀ gíríbì. torí pé nàápá nàápá eléyìí mọ́ṣúríkù wà nìyẹn ìwọ nàápá tibẹ̀ o mọ́gíríbì wà nìyẹn o sì fẹ́ tẹ̀lé àdìsí mọ́ bẹ́yìn náà lè mọ́ṣúríkì wà lè mọ́gíríbì ẹnìkan náà méjèèjì ò ní takora wọn torí pé èyí tó dúró yìí òun náà ọ wà láàrin mọ bẹ́ẹ̀ náà lè mọ ṣíríkì wà lè mọ èyí náà tó kẹ́yìn sí lẹ́gbẹ̀ẹ́ yìí òun náà wà láàrin máa bẹ́ẹ̀ náà lè mọ́ ṣíríkì wà lè mọ́ gíríbì díàfọ́ sáwà tó sáfù báyìí sọ orí bọ́sásì kankan fẹ́ tó sáfù kí wọ́n tó sáfù báyìí <laughs> ìwọ́gbọ́n ò ní dúró ẹ́ sẹ́rí tọ́ba fẹ́ lo mọ́ bẹ́ẹ̀ náà lè mọ́ ṣíríkì wà lè mọ́ gíríbì kíbúlà bá a ṣe mọ́ tó sáfù nù tọ́lá kílẹ̀mù wípé ìbá àdójúkọ báyìí mo ti wà láàrin mọ́bẹ́nà mọ́síkò àlùmọ́gbìbì ìbá sì dojúkọ báyìí mo ti wà bẹ́ẹ̀. therefore a nídìí àwọn ulama tí wọ́n jẹ́ ká gbọ́ gbogbo àdìsí yẹn yé wọ́n wá wọ́n wá lo ìmọ̀ ìmọ̀ òde òní fún wa láti lè gbọ́ àdìsí kíbúlà yìí ọyẹ lọ́jọ́ kù. wọ́n wá lo ìmọ̀ òde òní fún wa láti lè gbọ́ ohun tá à ń pè ní kíbúlà yìí kò sí àdìsí kan báyìí tá a fi yanjú kíbúlà nàìjíríà kò sí kò sí èmi ò tí ì rí o bí wọ́n bá ti rí o ò lè mú jáde o kò sí torí pé ànábì ọmọ nàìjíríà kò tó kúrò láyé náà kò sí sísà abẹ́ kan tó mọ ibi tí ń jẹ́ nàìjíríà kámọ́tì wàá sọ orílẹ̀-èdè míì odidi united states of america ànábì ò débẹ̀ rí kò sí sísà abẹ́ kan tó débẹ̀ rí kò parí bí bẹ́ẹ̀ sì ni mùsùlùmí bẹ́ẹ̀nbẹ́ẹ̀ táwọn náà fẹ́ kírun díàfọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kíbúlà á kàn jẹ́ kó yé mùsùlùmí àkọ́kọ́ wípé dandan ni pé a kọ̀gùn sí kàába a yà wá lórí pé a kọ̀gùn sí kàába àdìsí wá lórí pé a kọ̀gùn sí kíni o kàába ṣùgbọ́n fún àwa tí a sì nílùú ìlú tànà bí òde rí ẹ̀yin òbí sí èyíká ìrójọ́ mi ò ní ìdí no noise o mi ò ní táìmù fún no noise o. àwa tí à ń gbé nílùú tí òjíṣẹ́ ọlọ́wọ́ òde rí abùkátà sí ìmọ̀ òde òní ìmọ̀ òde òní láti má bàa kírun dànù. láti má bàa kí òun dànù nítorí pé ànábì ọ̀dàkọ̀ dákọ̀ ìlú wa náà kò dákọ̀ orílẹ̀-èdè wa a sì gbọ́ pé sàbẹ̀ kan ó rìnrìn àjò dé nàìjíríà tó fi wá sọ pé kíbúlà wa rè so abùkátà sí ìmọ̀ òde òní láti lè mọ ibi tá a máa kírun sí ìmọ̀ òde òní yẹn gbogbo ẹ̀ tẹ́ bá kàwé ẹ̀yin lẹ́wàá mọ fíìlì tó jẹ́ mọ́ tí mo fẹ́ sọ yìí èmi ọkàn sọ Yorùbá ẹ̀yin lẹ́wàá mọ àwọn wo ló wà ní fíìlì yẹn. ìmọ̀ tí ó sọ fún wa nípa pé borílẹ̀-èdè ayé ṣe rí rèé ibi tí Saudi wà ní ibi tí Nàìjíríà wà ní ìmọ̀ wo nìyẹn ìmọ̀ geography. ìmọ̀ tí ó sọ fún wa pé. kaaba tó wà ní orílẹ̀-èdè Saudi Arabia ibi tó wà nìyí sí orílẹ̀-èdè Nàìjíríà àti ayékalẹ̀ táwa wáyé. ìmọ̀ yẹn ni wọ́n fi pín ayé sí orígun mẹ́rin ayé east west south àti north gbogbo ayé àwọn onímọ̀ jọ̀gráfà wọ́n jẹ́ ká mọ ibo ni east láyé ibo ni west láyé ibo ni south láyé. tá a bá ti wá mọ ibi tí ilé ayé tiwa tó bọ́ sí lórí ilé ayé tá a sì mọ ibi tí Saudi Arabia ìlú bẹ́ẹ̀ ni Kaaba wà ibi tó bọ́ sí lórí ilé ayé okay a tún wá rìn wọnú ìlú níbo ni kàábà bọ́ sí nínú orígun ayé níbo ni ayé kalẹ̀ bọ́ sí nínú orígun ayé tá a bá ti wá mọ̀ àwọn ni wọ́n wà á draw ẹ̀ fún wa wọ́n á draw four cardinal points fún Saudi bọ́sì ẹ̀ṣẹ̀ mo sọ yẹn o torí pé ọlọ́run mọ̀jẹ̀ olùkọ́ òun wá dí ìsìtì ọ̀sán kíbùlà arábàdàn ò lérí tẹ́ kú ò lè rí ẹ̀kọ́ gbé sí kíbla lórí àmọ́ tí ó sọ fún yín pé ibi tẹ́ fèsì gangan nì ní nàìjíríà ò lè rí so four cardinal points ibi tí kàábà wà wọ́n wọ́n yà kalẹ̀ fún ọ four cardinal points ibi tí ìlú yín wà tí mọ́ṣáláṣí yín wà wọ́n yà kalẹ̀ fún ọ okay wọ́n fi wá fọ́ọ̀mù wọ́n fi wá fọ́ọ̀mù either triangle or rectangle either triangle or rectangle tàbá ń sọ̀rọ̀ nípa rectangle àti triangle ìmọ̀ owó tún nìyún ìmọ̀ mathematics ìmọ̀ mathematics nìyẹn. o rí i pé wọ́n ń pe kinní kan ní bíárìn nínú mathematics gbọ́tọ̀ wá ti mọ bíárìn ọmọ kíbùlà torí pé nínú bíárìn tí wọ́n gbé bíárìn fún ọ ọ padà fi kírètì triangle ni ọ padà fi kírètì wọ́n ní ẹ òpó kan wà ń bí báyìí ẹ ṣíìpù kan wà ń lọ ọ wá ń rìn báyìí ọ wá ṣe báyìí. mi pé mi ti ṣe wàhálà ti pẹ́ kò ìrántí mọ́ mo sá mọ̀ pé nígbà tí mo nígbà tí mo ṣe wàhálà a ṣe bíárìn nínú mathematics àmọ́ kò sí nínú kìíní mọ́. so a fi fọ́ọ̀mù rectangle ni wọ́n á sọ fún ọ wípé at what angle ni o lè fi shoot tó wà within the range of the two sides of the triangle àbí bẹ́ẹ̀ kọ́ ni ó fọ́ọ̀mù rectangle ó fọ́ọ̀mù triangle wọ́n wá sọ fún wọn pé at what degree of the angle ló ga sí pé tó bá ju anything kò ní í tayọ two sides of the rectangle tó fèsì ẹ bí wọ́n ṣe fọ́ọ̀mù kíbúlà fún wa nìyẹn. ìmọ̀ yẹn ni wọ́n fi gbé kíbúlà finder kalẹ̀. ìmọ̀ yẹn náà ni wọ́n fi máa la títì. ìwọ wo kálá afẹ́ la láti èkó wá sí ìbàdàn mórí légbó táà ní já sí mọ́ láyé láyé ikú. ìmọ̀ yẹn ni wọ́n lò pé látẹ̀kọ́ tá a bá ń bọ̀ wá sí Ìbàdàn survey eh? road survey so mi ò ní jẹ́ sọnù ìgbà mi ìbẹ́ tó dá sí wípé ọ lọ fẹ́ gbà lú kọjá àmọ́ o ti gbé ìlú tó ń lọ ó ti gbé jùlẹ̀ ìmọ̀ yẹn náà ni ó ń darí plane tó ń darí plane tó fi já sí pé tí plane bá gbéra Nàìjíríà to aim at Saudi Arabia kò ní lọ bá rẹ̀ ní Amẹ́ríkà ó ti jáde kó òru rectangle nù ó ti jáde kó òru rectangle àwa ń sọ nísìnyí wípé ìmọ̀ ṣètánì ní geography ìmọ̀ ṣètánì ní mathematics bóyá wọ̀ gangan lè sùn bóyá wọ̀ gangan ní èṣù torí láì lo ìmọ̀ yẹn gbogbo àwọn ará nàìjíríà àlè gẹ̀ẹ́sì kìbìlà tọ́ba wa wo ìwé àsìkò irun bá a mú kọ́pì kan wa mo demonstrate kìíní yẹn síbẹ̀ mo demonstrate yẹn síbẹ̀. wọ́n fi mọ̀ pé ọ̀dà kíyàn mọ̀wé kó sì mọ̀ kéwú. ìwọ wò map of the world rèé o map of the world la gbé wáyé wọ́n ní ibi tí Saudi wà rè wọ́n ní ibi tí Nàìjíríà wà ní